الحمد لله رب العالمين الحمد لله الذي جعل للجن من الغيب الذي يجب أن نؤمن به ونصدق الشارع فيه كما جاء في الكتاب والسنة وأشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل أتاني داعي الجن فذهبت معه فقرأت عليهم القرآن الحديث أخرجه مسلم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن عدم رؤية الجن لا يدل على عدم وجودها وكم من شيء لا نرى وهو موجود عباد الله إن الجن خلقهم الله من النار كما قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وخلق الجن من مارج من نار قال ابن عباس من مارج من نار أي من خالص النار وهكذا قال صلى الله عليه وسلم في بعد كلامه حيث قال خلقت الملائكة من نور وخلق الجان من مارج من نار وخلق آدم مما وصف لكم أتوقفوا الله أبا أبا تتوقف أبا ألا نني olóore ní ọba ọlọ́pẹ́ ọba ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba ọba tí ó ṣe àwọn àlùjànnú ó ṣe wọ́n ní ihun tó pamọ́ fáwọn ọmọ èdè ènìyàn táà máa rí wọn sójú nínú àwọn ìmọ̀ tó pamọ́ ni wọ́n jẹ́ tọ́bá ipá bá ń rí wọn sójú ni ayé ọba tí wò wá gbé ọlọ́run bá ṣe pípamọ́ wọn yìí ó ṣe ní ọ̀rẹ́ ẹ̀yàn fún olùgbàgbọ́ òdodo kó nígbàgbọ́ sí wọn pé wọ́n ń bẹ tó sì gbà wípé bí ọlọ́run bá ṣe wí nípa wọn ní Al-Qur'an àti bí súnà níbi Muhammad sallallahu alaihi wasallam ti gbé jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí ìní ìgbàgbọ́ yìí òun láti máa pèèyàn ní mùsùlùmí ẹni tí ọba nígbàgbọ́ bẹ́ẹ̀ láàmù rẹ̀ mẹ́hẹ̀ àṣọ́nà ọlọ́run bá nínú ìjọsìn kò sógógún fún ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsùn ọlọ́wọ́ bá ní ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀fẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbàtí àwọn àlùjànnú wá pè pé ọ wá ṣe wà sí fáwọn àwọn àtàwọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sí ìbòlóńsọ́ ọlọ́wọ́ bá wá lọ ìbòlóńsọ́ ọlọ́wọ́ bá wá lọ ìbòlóńsọ́ ọlọ́wọ́ bá ọbẹ̀ sí ó sàlàyé fún wọn pé àtàní ìdára irin jẹ́yìn olùpèpè nínú àwọn àjẹ̀nú lọ́wọ́ àbámi lọ́wọ́ pè mí pé àwọn akẹgbẹ́ òun pè mí padà ápùtò máa ìní ànẹ́bí ti lọ pẹ̀lú ẹ̀ lọ́ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ pàpàwà tó aléhìn olùkọ̀rán mo ti ka alùkọ̀rán fún wọn àfáà mùsùlùmí kọ́lọ̀ máa ra lẹ́ra sọ abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá ti rẹ̀ pọ́ sí tó fi jẹ ọjọ́ ẹ̀sàn lẹ́yìn eléyìí àwọn tàjẹ́ òsàn ọlọ́run ẹjẹ́ pẹ́rọ ọlọ́run ọba ẹjẹ́ ọlọ́mọ mọ̀dájú nípa pé ìmọ́rin àwọn àlùjẹ̀nú sójú kò túmọ̀ sí pé wọn ò sí wọ́n bẹ kọ́dà wọn tó pọ̀jà ọmọ ìdí ènìyàn lọ wọ́n pọ̀ gan-an wọ́n ti jẹ́ nìkan tó yẹ pé wọn a máa pẹ́ láyé gẹ́gẹ́ bí bàbá bàbá wọn náà sì máa ń pẹ́ láyé tí ò kú ó dìgbà tọ́nà wọ́n tó payé rẹ̀ tí sì ṣẹ̀tọ́ àwọn náà máa gùn lẹ́mí tí wọ́n máa gùn lẹ́mí gan ẹlòmí bàbá rẹ̀ kẹwàá yóò sì máa wà lórílẹ̀ ayé tí ò tí kú nínú àwọn àlùjẹ̀nú èyí tọ́lọ̀ wọn kò sí fáwọn ọmọ ẹ̀jẹ̀ làákà ìsọ́lọ́n bá jogún fún wa àkójú rí ṣùgbọ́n ogun wa ní ìlàgbà pé làákà yìí ń bẹ ẹni ọba ní làákà yìí ó ní làákà yìí ìsọ́lọ́n wa gba làákà yìí lọ́wọ́ rẹ̀ yóò sì gbà á kí ni ta sọ àmọ̀ pẹ́lẹ́ yóò ní làákà yìí mọ̀ kí ni ta mọ̀ pẹ́lẹ́ yìí ní làákà yìí látara ohun tí ẹni tó ní bá gbé jáde láàmọ̀ pé làákà yìí bẹ lára eléyìí tàbí kò sí làákà yìí lára eléyìí tá àbíríkè ní kejì wọn àrí làákà yìí ẹnìkankan wọn a sì gbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà láwọn nǹkan àmì àwọn nǹkan àmì àwọn nǹkan àmì tí ń bẹ ṣùgbọ́n tó ṣe pé à kò sí fojú rí tàbí bìlífù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn disease iná ní bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn virus iná ní bẹ tó ṣe pójú wa yóò rí ìgbìyànjú gíláàsì àfojú ohun tó bá jìnà súnmọ́ ni táǹpẹ̀ ní microscope ọ̀rìn wọn lọ́wọ́ láti jẹ́ pé kí wọ́n máa rí àwọn nǹkan àmì ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn nǹkan ẹ̀mí wọn ò torí àwọn àtàjẹ́ ń sọ ọlọ́run bá ẹjá nígbàgbọ́ tí pé ọlọ́run bọ́ba lékẹ́ ọlájá àwọn àlùjànnú nígbà tó fi dá wọn látara nẹ́lọ ọlọ́run bá ti dá wọn o gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ fún wọn sọ́tò rahman ní ayọ̀ lẹ́ẹ̀kẹ́ẹ̀dógún rẹ̀ pé ọ̀kọ́lákọ́dì jáàna mi márùn jèmì náà àwọn ọlọ́run bá dá àwọn àlùjànnú nínú òfò inú náà afọ́ àbúláàbí náà bá ìsọ̀rọ̀ ìpé mi márùn jèmì náà

ọ̀kọ́lẹ́kọ́ lè jáánú mi máa rí jẹ́ mìíràn nígbà tí wọ́n ti dá àwọn àlùjànnú látara iná tí ń jó fòfòfò iná tó kanga iná tàà pè ní iná lélẹ́ látara rẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá àwọn àlùjànnú ọ̀kọ́lẹ́kọ́ Adam mímọ̀ ó sì falapọ̀ wọ́n dá lẹ́bí wa Adam látara bí tí Ọlọ́run bá sọ fóhun ti dá òun náà ní ẹrọ̀ pọ̀ àwọn àlùjànnú ìjẹ́ wọ́n ní ẹ̀rẹ́ bí ẹgbẹ́ ìjẹ́ oríṣiríṣi ni wọ́n bí àbí ẹ̀yà kan náà ni wọ́n nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ Yorùbá tí wọ́n máa ń sọ wọ́n ní pé oníyàkẹyà ẹ̀yà mẹ́yà láwọn àlùjẹ̀nú ni wọ́n pín sí tó ìpé látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń pe àjẹ́ nílẹ̀ Yorùbá wọn a máa alájẹ́ ṣùgbọ́n gbogbo àwọn eléyìí gbogbo ohun tá ń pè lájẹ pátá nínú mọ ẹ̀sìn tọlọ́hun àwọn là ń pè nù kò sí èèyàn kan tó ṣe pé ọjọ́ ẹni tó yẹ pé yọ́n máa tẹ̀sí àwọn àlùjẹ nù bí kò pé káwọn nù gbàwọ̀ rẹ̀ nìkan ṣoṣo ẹ lè rí ọmọ èdè ènìyàn kó yípo ẹ̀yà míì lẹ́yìn ẹ̀yà ọba bá rẹ̀ nìkan tó ṣe pé ọmọ èdè ènìyàn ọwọ́ sí bá mi ṣe ìyàwó nù ní

wọ́n fi máa ń pe àwọn míì tí wọ́n bá rí ó dì bẹ́ẹ̀ wọ́n máa pè wọ́n nípèkúpè nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tálùjẹ̀nú ní tọ́lá ń kó ṣe òun náà ni kó lè gbàwọ ogun tó bá fẹ́ gbà nínú àwọ̀ ó lè gbàwọ èèyàn ó lè gbàwọ ẹranko kò sí ohun tí ó lè gbàwọ nínú ohun tó bá fẹ́ dì nínú agbára tọ́lọ́run bá fún àlùjẹ̀nú eléyìí tó yàtọ̀ sí ti ọmọ ìdí ènìyàn ṣùgbọ́n gbàtí àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ nípa àárín wọn ó ní pé alìjẹ́m sàdásà tó asìmá àwọn alìjẹ́nú ìran mẹ́ta ni wọ́n fàṣífún láhùn ẹjìnì ha àwọn tẹ́gbẹ̀ẹ́ àwọn alìjẹ́nú tí wọ́n ní ìyẹ́ òtèrú ní fìlẹ̀ hawa wọ́n a máa fò lófurun fún àwọn alìjẹ́nú tẹ́gbẹ̀ẹ́ tàbí ayókò tọ́ ni ọgbẹ̀nu tán ni wọ́n wá léyàn tẹ́ ń fò lórí òfurufú yàlọ ọmọ pé kí èsì èyàn àlùjẹ̀nú ni tàbí yí pé àlùjẹ̀nú ọ̀hún ọgbà ọmọ èdè ènìyàn táwọn èèyàn mọ́ wọ́n wá lé òpé bóyé èèyàn gangan ni ṣùgbọ́n kì í sí lára bó ti wùlọ ọmọ àlùjẹ̀nú ni máa ṣe bẹ́ẹ̀ kò sínú ọmọ èdè ènìyàn ó fò lórí bí àlùjẹ̀nú ní ó pé ó sì bẹ́ẹ̀ yẹnẹ́kẹ́ láwọn eléyìí tí wọ́n máa ń fò tí wọ́n ní ìyẹ́ yẹnẹ́kẹ́ ń bẹ́ anẹ́bí ní pé wọ́n sí ń fò àjá wọ̀kìlà àwọn yìí ìrìn ejò ni wọ́n ìrìn ajá ni wọ́n tó sì pé bọ́lọ̀wọ̀n bá ti dáwọn nù wọ́n a máa yípo táwọn ọ̀rẹ́ yìí wọ́n lè dájá wọ́n lè déjò wọ́n lè gbàwó oníranran ọlọ́run bá fún alágbára bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ wọ́n sí ń fún ṣùhàdìláwọ̀nẹ̀wọ̀ ìròyìn náà àwọn ọ̀rẹ́ kan bẹ́ tó lè pé ohun tọ́lọ́run bá dá wọn òun náà ni pé wọ́n a máa pàwọ̀dà bí ẹ̀gà wọ́n a máa pàwọ̀dà bí ẹ̀gà tẹ́ bá rí wọn dá wọn ní ìrìnàrẹ́ mi àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ń sọ nípa àrin àwọn àlùjẹ̀nú fún wa afá àtọ̀bàrá ní lọ́gbà wa àti àfáwà hakim tí àfà albanti bá jẹ́ ló ń tẹ̀lé sọ hí jáde rẹ̀ ní àdísì 2114 masakinu àyè táwọn àlùjẹ̀nú máa ń gbé àwọn olùmọ́tò yá bí àlùjẹ̀n tó fàtílù nílẹ̀ àmákìlì ọ̀ọ́lìyà nínú tí ò ní sí èyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé àlùjẹ̀nú wọ́n fẹ́ràn ẹnu ogi àlùjẹ̀nú wọ́n fẹ́ràn ẹnu odò àlùjẹ̀nú wọ́n fẹ́ràn ilé àlàpà tí wọ́n máa lọ gbé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ibi tí wọ́n ti ní gbẹ̀rúwò èèyàn rárá wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ pàápàá jùlọ látàrọ̀ wà gbogbo àwọn ibi tó bá jẹ mọ́ desert area tí wọ́n ní gbọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ nínú igbó kìjíkìjí àwọn àlùjẹ̀nú fẹ́ràn rẹ̀ púpọ̀ láti máa lọ pé pàmínú wọn yá sùn ní mọ̀záde wọ́kì mọ́má ìbẹ̀nu wọn nínú àwọn àlùjẹ̀nú yìí tó ṣe pé wọn máa lọ gbé ilé ìfẹ́ wọ́n sì fẹ́ràn rẹ̀ púpọ̀ torí pé wọ́n rí pé ibi táwọn gbé kò o tí ó ń jẹ fáwọn ibi ò ní pa wọn òun náà sì lè gbé àwọn tí wọ́n bá ń yà ọjọ́ pàápàá jùlọ orí àtàn wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ló fi jẹ́ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá jẹ́ bá wà táwọn yẹn sọ́dá àwọn àlùjẹ̀ ní ìjìnlẹ̀ síbẹ̀ tó fi wà nílẹ̀ olùmọ́ fi kọ́ wa wípé gbogbo tí wọ́n bá ń lọ da tó jẹ́ pé ẹnu jẹ tọmọ lè jẹ mọ́ lọ o gẹ́gẹ́ bibi tí wọ́n máa ń ta egun ẹran sí bóyá egun ẹran màálù ni àbí egun ẹran omi àbí egun ẹran àgbò ewé ẹ̀dùn ọwá tó rí ọmọ pé ó súnmọ́ pé kórè àwọn àlùjọ ló lọ́wà torí pé àwọn oúnjẹ ajẹ́kun tí wà na àwọn ó gbò jẹ fáwọn bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀nu wọn wọ́n yẹ skúlù máa ma àwọn tó ikú máa ń gbé pẹ̀lú àwọn ọmọ èdè ènìyàn tó ikú àwọn míì bá àti kan máa gbé ara ọmọ èdè ènìyàn bí wọ́n bá ti ń kò lára ẹnìkan wọ́n bọ́ sára ẹlòmíì ọmọ bí tọ́rọ fáwọn láti lè gbé yàtọ̀ sí ara ọmọ èdè ènìyàn nìkan ọlọ́run bá dáhùn mí bẹ́ẹ̀ alìlì ìgbà alìjẹ̀nú wọn máa jẹ wọn máa mú bí àwọn olùmọ̀ fi mọ̀ wọn lórí ẹ̀ àrínà olùmọ̀ tó lọ pé rárá o àwọn wọ́n ìjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mú bí àwọn màláíkà làwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ kọrọ̀ lélẹ́ ọ̀wọ́lé rárá a sì rí náà olùmọ̀ tí wọ́n sálàrí pé ń bẹ́nu wọn tí wọ́n jẹ tí wọ́n mú títí bẹ́nu wọn tí wọ́n jẹ tí wọ́n mú rárá eléyìí ní ọ̀wọ́lé a máa mú ṣùgbọ́n àwọn fẹ́rẹ̀ kí wọ́n máa fi ọwọ́ sí tẹun lákẹ́lẹ̀ kan máa fi ọwọ́ sí mú wọ́n fẹ́rẹ̀ rẹ̀ púpọ̀ ó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsọ́ lálàáfíà iná ẹ̀ní jó yé wa pé àwọn àlùjẹ̀nú máa ń jẹ wọ́n máa ń mú ṣùgbọ́n ọ̀nà táwọn ń bàjẹ́ tí wọ́n ọyà tó ti jà ọmọ èdè ènìyàn pàápàá jùlọ ẹni tí bá ń ṣe bí ọmọ èdè ènìyàn lódodo tí ọkọ sí wọn gẹ́gẹ́ bí àníbíà Muhammad sallallahu alaihi wa sallam àdíjì kẹta àfáà mú sí bá gbé jáde pẹ̀lú sánẹ́dù rẹ̀ tó fi dọ́dọ̀ àfáà abúláìbìnà ọmọ abúláìbìnà mọ́ sọ fánẹ́bí a Muhammad sallá lọ sọ báyìí pé ìdá akala àdúkò fàríyà kò bí yẹ̀mí ní lẹ́nìkan kẹyìn ọba jẹ ẹjẹ pẹ̀lọ́wọ́ tó káyìdá aṣẹ́rí bàbá ní yẹ́ṣìrọ́bù bí òun ní máa ń jẹ pẹ̀lọ́wọ́ sí bákan náà òun ní máa ń mu pẹ̀lọ́wọ́ sí àfáà mùsùlùmí àdísì jáde ní àdísì 2020 àwọn àlùjẹnú bóò ni wọ́n ti máa ń yípo ọ̀nà ìwò tí wọ́n ti máa ń yípo lé lórí àfáà sí ìsìlámù ló tẹ́ ìnìyà wọ́n jẹ́ yẹ́wa wọ́n ní ṣàìtàn ni wọ́n o nínú àwọn ajá torí pé wọ́n jìn ẹ̀fàtọ́ wọ́rú ìṣòro tí ní kẹsẹ̀ rà àwọn àlùjẹnu wọ́n a máa gbígbà àwòrán ajá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ajá wọ́n fẹ́ràn rẹ̀ gan-an láti gbàwọ́ rẹ̀ ọ̀kàdálíkà bí èyí táwọn Yorùbá náà tó ṣe pé àwọn máa ń lè pé ìyẹn lójú gbogbo àwọn nǹkan yìí tí wọ́n mọ̀ fábí jẹ̀ mọ́ gbogbo ẹni yóò tọ́wọ́ pé ilé tí ẹ̀ ọ̀fọ̀ ló kún fún àbí ilé tí ẹ̀ àsokọ́ àsorọ̀ iná ẹ̀ ló kún fún gbogbo àwọn nǹkan báyìí ò ní jìnlẹ̀ síbẹ̀ ṣùgbọ́n gbogbo ilé tó wá sí wọ́n bá máa ń ká lùkọ́ àn tí wọ́n máa ń gbọ́ wà sí irú ilé bẹ́ẹ̀ àwọn ilé yìí máa ń jìnlẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bá Nabi wa Muhammad sallallahu alaihi wa sallam àfára bẹ́ẹ̀ kọ̀sí àbúrò tẹ́ ìmìyà ó ní fáwọn ajá àwọn àlùjẹ̀ náà sàdédé máa gbà wá ajá dúdú àbí olóńgbò dúdú bí kò sí pé the amnesty àwáàdá ajmọ́ òrìlọ́kọ̀ wíjì ṣẹ̀tọ̀ níyà torí ìtẹ́ dúdú ìmọ̀ ń fún ṣẹ̀tọ̀ rẹ̀ lágbára láti jẹ́ pé kó ṣe nǹkan ìwọ̀n tó bá fẹ́ ṣe lóògùn ju kọgbàwọ̀ àwọ̀ mìíràn lọ bákan náà ó tún wá sí ìdí ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé kí ẹ bá ṣe pé kí wọ́n má lè àṣejì ní ànẹ́bí pọ̀ ní ní pé gbogbo òrin ajá pátá ẹ máa pa gbogbo wọn gbogbo ajá tẹ bá torí ẹ máa pa ṣùgbọ́n kí ẹ bá rí pé ìfẹ́ pa àlè ó máa járẹ́ ní ìfẹ́ pa ìrìn ajárẹ́ látara bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ máa pa gbogbo ajá tẹ bá rí tó jẹ́ dúdú tó jẹ́ dúdú ànábì sọ pé torí pé ajá dúdú o ṣàyìtọ́ èṣù ni o nínú ìgbàwà mi ànábì Muhammad sọ́lá sọ́lá yìí pé má ti títí ìtẹ́kẹ́ gbáwájú rẹ̀ nígbà tó bá ń kírun nígbà tí àwọn nǹkan tí ń bọ̀ wáyé tó bá ṣe gbáwájú rẹ̀ nígbà tó ń kírun kọ ọmọ pé òun rẹ̀ ti já obìnrin àwọn olùmọ́nípòbìnrin tó bá ti bàlágà tó bá ti gbáwájú èèyàn àlọ́lẹ́yìn ti já àbí ìrìn yẹn ti já bẹ́ẹ̀ náà wá ní

alìjẹnú ní máa ń gbàwà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ní máa ń àwọn ẹranko alìjẹnú ní máa ń gbàwà àwọn ejò yìí máa ń àwọn àkéèkéé bẹ́ẹ̀ ní máa ń gbàwà ràkúnmí bẹ́ẹ̀ ní máa ń ma màálù kódà máa ń gbàwà àgùntàn yìí máa ń gbàwà ẹṣin kódà máa ń gbàwà ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ pàápàá jùlọ àwọn máa ẹyẹ o tí wọ́n wọ́n a sì máa gbàwọ́ ọmọ ànẹ́bí àádámà pàpà jùlọ ìyọ́bà rẹ̀ wà nínú ọmọ ànẹ́bí àádámà wọ́n a máa gbàwọ́ wọn púpọ̀ àwọn àtàjẹ́sùn ọlọ́run àwọn àlùjẹnú ọlọ́run bọ́bá lékẹ́ ọlá ó wọ́n lẹ́n tó fi pé ẹ̀yà wọn náà ẹ̀dá wọn náà nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀dá wọn sì ó kéré sí ọmọ ènìyàn ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn ló fi jọ jẹ́ pé bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe jọ́kùnrin tàjóbìnrin bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn àlùjẹ̀nú táwọn náà jọ́kọ́ tí wọ́n jábọ̀ ó jẹ́ kí àwọn olùmọ́sọ́làyé nípa bí nínú Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ Muslim àdísà fáwọn ní sáà máa ń ká yẹn nígbà táwọn Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ nìkan pé ìdàdá kọlẹ̀ lọ́kọ̀dá tọ́bọ́ fẹ́ wọlé ẹ̀gbin ọ̀lá làúmọ̀ ẹni àwọn òdòdó kàmínà lè kó bòdì wà lọ́kọ̀ọ́bá yìí lọ́sà àdúrà yìí àfọwà ibùn làásìr ó ní pé àlèkúbù sì ti ń bẹnu àdéhì ìdómìlìbá jámù olùkọ́bí òun náà tí ń àdéhì òun náà ni ọ̀pọ̀ ní fún ìbàjẹ́ lágbo ọwá ní pé yorùdù bí rasulullah sallallahu wáyé náà tàbọn ìwọ̀n tí ànẹ́bí àmọ́ àmọ́ sọ́lá sọ́lọ́gbà lérò níbi àti ọ̀rọ̀ yìí náà pé ká sọ ọba pò àwọn àti àwọn kan bẹnu lè mọ ipò tí ọlọ́run bá gbé àwọn sí ṣùgbọ́n táwọn èèyàn gbéra wọn bẹ́ẹ̀ ọlọ́run bọ́bá lékè á sọ fún wa pé ṣẹ́ríṣẹ́ ìtọ́n tẹ́ ń wò yẹn iná ó yàrá ọkọ̀ ó wà wọ̀kọ̀ bí èlò mìnà ìtú látara ònàkan ṣẹ̀ìtọ́ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ àwọn máa rí yóò ṣùgbọ́n yìí wọn bá àti wá rí wọn tó àwọn àwọn aláya alátojúbọ̀ ọfà táwọn àlùjẹ̀nú náà fi ríra wọn pé àti báyìí làwọn rí àtàwọn káńkà àtàwọn tí ẹ̀jẹ́ nìkan tó pàtàkì wọn ọ̀bá tó pàtàkì táwọn ọmọ èdè ènìyàn àwọn ọmọ èdè ènìyàn lọ pàtàkì wọn àwọn àlùjẹ̀nú ìjẹ́ wọn ti gbéṣẹ́ káwọn náà lọ́rùn gẹ́gẹ́ wọn ti gbéṣẹ́ káwọn náà lọ́rùn

tí ò ti wá bá yín ni àwọn òjíṣẹ́ nínú yín tó ṣe pé àwọn àrísà mi wá wọ́n ń kìlọ̀ rẹ̀ fún yín wọ́n ń sàlàyé rẹ̀ fún yín wọ́n mú wá fún yín wọ́n sì ń kìlọ̀ fún yín nípa ọjọ́ ọjọ́ òní jẹ́ pàdé mi ọlọ́run àwọn olùmọ̀ ní pé àlùjànnú àti èèyàn gbogbo wa lọ́lọ́run bá gbé kọ́sẹ́ lọ́rùn iṣẹ́ ń bẹ lọ́rùn wà dáa lọ́pàá tó fi jẹ́ pé àwọn olùmọ̀ fi wá lọ bí pé ìjẹ́ àwọn àlùjànnú táwọn náà láyè lálùjẹ́ ńlá gẹ́gẹ́ bá ọmọ ìdí ìnìyàn náà sí láyè lálùjẹ́ ńlá àwọn olùmọ́fìmọ̀ ara wọn lórí ẹ̀ àfá Imam Malik wọ́n jíra nípa pé àwọn àlùjẹ̀nú kò sí ìkẹ́kẹ́ tí wọ́n fẹ́ ṣe lálùjẹ́nà ju pé ìsàlẹ̀ àlùjẹ́nà ni wọ́n wà kò sí jẹ́kẹ́ bá wọ́n ṣe wọn pàtàkì kẹ́kẹ́ ọlọ́run pàtàkì wọn nígbàtí àwọn olùmọ̀mí táwọn ti ẹ̀sàlàyé nípa pé gbogbo orin àlùjẹ̀nú pátá iná ni wọ́n lọ gẹ́gẹ́ bàbá Abu Hanifa àwọn míì ti sọ ṣùgbọ́n àwọn olùmọ̀mí àwọn sọ́lá ìfẹ́ rárá o ẹni ọba ṣe yẹgẹ nínú wọn yọ́wà lè jẹ́ náà ẹni ọba sàbúrú nú wọn àwọn ní ọwọ́ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ èdè bẹ́ẹ̀ náà ni tiwọn náà jẹ́ kílàkídà àwọn àlùjẹ̀nú ìjáwọn lẹ́sìn bí bẹ́ẹ̀ ni àwọn àwọn tàbí ní àwọn àtàwọn èèyàn láàrí níbi ẹ̀sìn

ẹ̀yà làwa náà jẹ́ afá àbúláàbùnà bá ṣàlàyé pé kún náà tọrọ ikọ̀ kí dàdá ìtumọ̀ gbólóhùn kún náà tọrọ ikọ̀ kí pé ai minna alimumin wà minna alikafir ń bẹ́ẹ̀ náà wà lùjẹ̀nú ẹni tó gbọ́lọ́wọ́ bá gbọ́ ìsì ń bẹ́ẹ̀ náà wà lùjẹ̀nú ẹni tó ai ọ̀dá ibùṣẹ̀ta àwọn náà ní ẹ̀sìn onírin ara, lọ́dọ̀ wọn náà

lápẹjú inú sọ́tù jínà ní ayà lẹ́ẹ̀kẹfà ọlọ́run bá ní pé wà á náà ká lè jẹ́ ìlúmìnà lè ẹ̀rí àwọn èèyàn tẹ́línà àwọn ọmọ èdè ènìyàn àwọn ìpọ̀kẹ́nà àwọn ọmọ èdè ènìyàn yàwọn ya bí lè jẹ́ ìlúmìnà lè wọ́n ń rẹ̀ lọ́wọ́ lọ tàbẹ́rẹ́ nìkan tó gbé tafádáfá ni tàbẹ́rẹ́ nìkan tó yẹ pé ògún lòun bọ́ tàbẹ́rẹ́ nìkan tó yẹ pé yẹmọjá lòun sí gbogbo orú wọn yìí pátá àlùjẹ̀nú ni wọ́n bẹ̀ lọ́wẹ́ kàkà tí wọ́n lékún dáadáa fún wọn ìṣe ni wọ́n tún lékún lófò fún wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wọ́n ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn débi pé àfáà ṣe tẹ́ wọ́n ní pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé lọ́wọ́ ẹ̀wọ́ a sì máa bá òun yóò wá jọ jẹ́ pé tí ó bẹ̀ẹ́ ni tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bí yóò wo gbà yóò tún náà mí sí yóò wo gbà wọ́n náà ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lè ní pé à ihun táwọn fẹ́ pẹ̀lú wọn náà ni pé kí wọ́n kẹ̀ pa àgbọn fún omi ṣe sàárà èyí tó kúnlẹ̀ Yorùbá tá a náà ń ṣe lédè ẹ̀bá ti pẹ́pẹ́ lórí ìdẹ́gbẹ́ wọn ní kó wọn fi àgbọn sí sàárà ẹ̀jìnà ìṣẹ́ má jẹun sàárà rẹ̀ o tàbí ẹ ṣúgà wọn ní kéde oṣù sàárà àlùjẹ̀nu ló pé irú sẹ́bẹ̀ fún àfọ́ àtọ́sọ fún pé kó fi ṣúgà sí sàárà àwọn àlùjẹ̀nu wọn gbá wọn sẹ́ kéékèèké báyìí wá tọ́mọ ìdé nìyẹn bá ti ń gbà ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò síṣẹ́ tó lè rán lùjẹ̀mú látara bí wọ́n ti jẹ́ nìkan ti pé wọ́n kéré sáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn púpọ̀ ṣùgbọ́n kàkàkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó rí wọn lẹ́ni tó ṣe pé ọlọ́run ọba yẹpẹrẹ wọn gidi ó sì pàpọ́nlé fáwa àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn orí bẹ́ẹ̀ o wọ́n tún lọ tuntun bọ́ tó yẹ kó tojú bọ̀ ni torí pé wà ní jẹ́ni àkọlù kọ́dìrà ni wà á dènà kàrà àmọ̀tà ní ìta àwọn àlùjẹ̀nú kéré sí pé bọ́lọ́run bá ṣe pàtàkì wọn àti bọ́lọ́run wọn bá fi jẹ́ nìkan tó sàpọ́lé wọn sí àwọn ọmọ èdè ènìyàn àpọ́lé pọ̀ tọ́lọ́run bá ti fún àwọn ọmọ èdè ènìyàn wọ́n kàkà ọmọ èdè ènìyàn mọ̀ fóhun jẹ́ ní àpọ́lé ọmọ èdè ènìyàn tí yíri rẹ̀ lórí ẹ̀fẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ni o àwọn ní ọwà padà fojú ẹ̀rí mẹ́wàá wọ́n fojú ẹ̀rí máa bó ihun tó yẹ kí kọjẹ́ ìdùnnú fún òun ní ọjẹ́ kó fún un tó yẹ kọjẹ́ bí ọdùnnú ọjọ́ ẹkún ní ọjà sí fún látara kóhun lọ́wọ́ wa kú wá ló fi padà rélu ọlọ́run bá ní pé wọ́n lápọ́dé kàrọ́mù náà bani ádámá afàpọ́lé fún wọn níbi ádámà wàhàmànáhùn filibáṣì wà nítàhà kódà lára àpọ́lé ta ṣe fún wọn wọ́n fúrì láti rìn lórí ilẹ̀ ibi tó bá wù wọn kọ̀sẹ́nì kẹjọ́ dá wọn dó bákan ni wọ́n fúrì láti rìn lórí àwa ṣe àjùlọ fún ọ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá mímọ̀ nìkọ̀ lápọ̀nà nínú àwọn táwọn ọlọ́wọ́n ọba dá a ti ṣàjùlọ fún ọmọ èdè ènìyàn púpọ̀ kódà àjùlọ ọ̀hún ó bu àáyà mímọ̀ nìkọ̀ lápọ̀nà ẹ̀sọ̀fìdì ìlà a ṣàjùlọ fún ọmọ èdè ènìyàn ṣùgbọ́n kàkàkọ́ ọmọ èdè ènìyàn orí àjùlọ yìí ó tún pé ọmọ èdè ènìyàn

àwọn àlùjọ̀nú ìjẹ́ wọ́n máa ń ṣe ṣùtá fáwọn ọmọ èdè ènìyàn ní àbàjẹ́ ṣùtá wọn pọ̀ wọ́n máa ń ṣe fọ́mọ èdè ènìyàn ṣùtá yìí òun náà ní òjé fọ́mọ èdè ènìyàn bọ́ láti fi sin lọ́hun tí ṣùtá bá sí fún wọn ni gbogbo ọmọ ànẹ́bí adámọ̀ ni ọba sin lọ́hun ṣùgbọ́n látara pé àwọn àlùjọ̀nú ọmọ ni wọ́n jẹ́ fún ṣàìtọ́ọ̀ ṣàìbọ́nù sí ti ṣe lérí sọ́dọ̀ ọlọ́run pé gbogbo ọmọ lọ́nà ìgbìyànjú iná láwọn rẹ̀ ń ṣe lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ láti ọmọ èdè ènìyàn láti sin wọn lọ́nà afọ onírìnrìn ṣùtá ni wọ́n fi ń ọmọ èdè ènìyàn onírìnrìn àtẹ́wò ọlọ́wọ́n sábàbí láti gbé ọmọ èdè ènìyàn nígbà arínú wọn

tó jẹ́ pé wọ́n sọ náà ni pé ọlọ́run ọba nìkan lẹ́ lọ dúró tí ìtumọ̀ rẹ̀ nù ọlọ́run ọba nìkan ló lè máa re léyìí kó torí pé kìí ṣe pé a lè wò gẹ́gẹ́ bí ìmọ̀ ti wà ṣùgbọ́n àrìjẹ̀nú ń bẹ lábẹ́rẹ̀ àgbàgbọ́ jẹ́ pé bóyá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ mùsùlùmí ọwọ́ ni àbáyọ láti lọ ké pé ọlọ́run lọ gbàdé ìbòmí lọ tó fi jẹ́ pé orí tá tọ́lọ́run bá ti fáwọn mùsùlùmí mùsùlùmí ọ̀tẹ́lẹ́sì kẹ́kẹ́ tó ní òun náà ní pé ká fi àdúrà fẹ́ni tó fi pé irú kẹta ìbá ń ṣẹlẹ̀ sí kìí sì dára yóò sì lọ pẹ̀lú àna ọlọ́run lójú ayé àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àfáwa àbúṣe ilẹ̀ kòdìrí òun ni ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ tó mú ọ̀rọ̀ wa ọmọ kébì rẹ̀ tán pé ní àbúṣe ibẹ̀ òun ló gba ọ̀rọ̀ náà wá àbúṣe ibi sọ pé mọ́lọ́dọ̀ àbúṣe ilẹ̀ kòdìrí níjọ́ pàmà ọlọ́ọ̀dọ́ rẹ̀ mo rí lẹ́ni tó ti pé ń kírun lọ́wọ́ mo bá jókòó pé tó kápútà ìdí òfin kírun tẹ́ o òun bá jókòó jókòó tó ń jókòó sẹ́gbá kan òun bá rí pé ibi tí wọ́n kó àwọn ẹrù kan sí òun sáré pé bẹ́ẹ̀ dà ní ìdàrú kìtìkìtì ní ìdàrú kìtìkìtì òun ó wo bẹ̀ báyìí ejò ńlá kan lọ jáde lọ́nà òun ẹ̀ wọn mú kẹ́kọ́ wọn fi pa á ní àbúṣe ìdìkọ́dẹ̀rí lórí ìwò náà ló ti náwọ́ sí wọn pé wọ́n má ti rẹ̀ nígbà tábù sáyé kó débi kí wọn tán ọwọ́ àtọ̀kùn ọgbà ẹ má ṣe bẹ́ẹ̀ o sọ orí ló tọ́wà lọ́wọ́ kẹ́yẹn ẹ rí lẹ́yìn àbí wọ́n láwọn rí ọ̀dọ́ kan ilé ló gbé lé táwí lójú ayé ànábì wa Muhammad sallallahu

ọpáyàwó rẹ̀ lẹ́bàá nẹ́nà nẹ́nú lé lẹ́yìn tó tẹ́kọ́ ẹ̀nà nẹ́nú lé lọ́wà kò sí sínú àdámọ̀ mùsùlùmí kí ìyàwó rẹ̀ ọkẹ̀ máa jókòó níta aláìmá nídìí yàtọ̀ sí báwọn ìyàwó ti wá ti wá sórí lónìí ni pé ọjà ni wọ́n tẹ̀lé ń lọ tí wọ́n lọ tajà ń bẹ̀ arákùnrin fa ìdáyọ kí ló dé kí ìyàwó kí ló ìyàwó fẹ́ ṣe sùúrò ohun tó jẹ́ wáta kẹ̀kẹ́ ń bẹ̀ẹ́nu lé òun ló lé ní báta arákùnrin bá ìdà tó pọ̀ àyọ iná ló mú wọnú lé lọ báyìí ló ti wá rí ejò ejò ràbàtà lórí ibùsùn wọn ejò ọba súnmọ́ ejò yìí àfi gbà ọ̀sà ní ìdà yìí ejò bá ti ti kú ó súnmọ́ bàbá yìí ọba mọ́ra ó àfáàwà àbúṣẹ́ ìdẹ̀kọ́jẹ́rí sọ pé àwọn méjèèjì ni wọ́n fayé lẹ̀ níjọ́ náà àwọ̀ àmọ̀ bóyé jù lọ́kọ́kọ́ kú ni o tàbí ọ̀dọ́ yìí lọ́kọ́kọ́ kú ìròyìn dọ́dọ̀ alẹ́lúwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ náà bá sọ pé àwọn àlùjẹ̀nú tí wọ́n ti gba Islam wọ́n ti pọ̀ nílùú Madina

wọ́n dóre lórí ó jẹ́ tí wọ́n lọ gbé ìwáyà mi wà pé ìwáyà mi fi jáde pé ẹgbà yọ̀ǹda lọ́dọ̀ ilẹ̀ níta ló túmọ̀ sí ilé ìtiwá lọ́kàn balẹ̀ ẹgbà yọ̀ǹda lọ́dọ̀ lọ́wọ́ ilé onílé ìjáde o ilé onílé ìjáde o wọ́n tàbá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ọba ṣe jáde iná ọ̀rọ̀ tí wọ́n ní ká sọ pé a'udhu billahi min a'udhu billahi min a'udhu billahi min

ó sì sojú wá pòrọ táwà náà rí pé àà ah, ọ̀pọ̀lọpọ̀ iná ní àwọn àlùjẹ̀nú ni wọ́n ń gbà sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ṣùtá lónìí òun gan lọ́jẹ́ ìjọ tó lágbára jù tí ò dé kọmọ ẹ̀dẹ́ ènìyàn sin lọ́hun bó ti yẹ kó sin lọ́hun táwọn èèyàn ti ń dààmú láàárọ̀ lọ́sẹ̀ lálẹ́ láti jẹ́ pé wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ ìtọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń kò lórí àdánwò kan ìsìn wọn lọ bọ́ sórí àdánwò míì látara pé ọ̀rọ̀ wọn gbà ibi tí ọlọ́run bá ní pé tí wọ́n gbé ibà òun náà sì ni ìbá máa fi sọ̀rọ̀ ní ìjọ mẹ́jọ kìí ní láì tààrà akólòpọ̀ ní àdá ṣe láàrin ọ̀dọ́kùn ìṣáàlù ìṣúná ìdám ìnáwó Thank you. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه حتى وقفوا الله وبا أثبت بقوان نبي محمد صلى الله عليه وسلم láti jẹ́ bọ́lọ́bá ara lé àwọn sàádé rẹ̀ tó bá mùsùlùmí lápapọ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san ní àkótẹ́ ìta ń sọ̀rọ̀ rẹ̀ lónìí òun náà ní nípa ọ̀rọ̀ àwọn àlùjànnú àti bọ́lọ̀bọ̀ bá lè fẹ́ láti dá wọn àti irú ẹ̀sìn wo ni wọ́n ń àti bóò ni wọ́n ti máa ń ti àwọn ọmọ èdè ènìyàn ní sùtá ìtàfikún òun náà ní pé gbogbo àtàbá jẹ́ mùsùlùmí òun náà ní ká jìnà sí gbogbo àwọn ibi títẹ̀ tó máa ń lọ bọ̀ sí tí fi máa ń jẹ́ nìkan tí máa fi ń wá rí yìí tó sì máa bá yẹn gbé tí ó sì ní jáde ń mọ́ pé yóò fi kò lórílẹ̀ ayé nínú rẹ̀ òun náà ní gbogbo yóò wọ́n bá fún yàn tó ṣe pọ́ pé ṣe ní ọ̀fọ̀ nínú tàbí ọkọ̀ yìí ọfẹ́ ti pé àlùjẹun sára ara rẹ̀ ni ó jìnà sí gbogbo ohun yòówù tí wọ́n bẹ́ ìgbélé ọlọ́wọ́ wọ́n wá ní ọkọ̀ tó máa pè sí ní à yá tètè jìnà sí o tó bá ti jìnà sí ẹ̀ sí nǹkan tó lágbára ju pé ó pé àlùjẹun sára ara rẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì gbogbo pé mọ̀ ń wá ìsọ wọ́n wá fagbẹ́rẹ́ fún wọ́n sá fún lẹ́yìn jù àbí wọ́n tàá fún ọlágbárí àbí wọ́n tàá fún onígbáyà àbí wọ́n tàá fún oléjìká àbí wọ́n tàá fún yípo ọwọ́ tàbí yípo bàrádì tàbí yípo ọwọ́ ẹsẹ̀ gbogbo àwọn agbẹ́rẹ́ yìí agbẹ́rẹ́ ẹ̀sọ́ ọmọ pé àlùjẹ́ ń lòpin mọ́ra wọn gbogbo àwọn tí wọ́n máa ń ṣerú ẹ̀ pátá náà làlùjẹ́ ń bẹ lọ́dára wọn àwọn olùmọ̀ wọn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn tálùjẹ́ ń bẹ lára wọn náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn 71.3% ni wọ́n mọ́lí lónìí tí lẹ́rẹ̀ mọ́ ìtawò tún mọ̀ bóyá tún ti lékún sí wọ́n ní pé wọ́n ti wọ 92 point táwọn àlùjẹ̀nú bẹ lára wọn tó lè pé ọmọ ilé ènìyàn ní o mo ti fi àlùjẹ̀nú sára ara rẹ̀ tí wọ́n ní ẹ bá fẹ́ tọ́bẹ̀ ti gbọ́ tó ti pé ìtẹ̀kẹ́ òsí ọ́ kò sí ìtẹ̀kẹ́ tí ń ṣe bákẹ́ lára rẹ̀ ara rẹ̀ sì jí pépé ó sì wù ọ́ gbọ́ dáadáa ọgbọ́ fọ́nrábálẹ̀ gbọ́ àbẹ̀lọ́ ń kálùjẹ̀ náà má sí lára rẹ̀ ńgbà náà ṣùgbọ́n tó bá jẹ́ pé bóyá bó ṣe ń gbọ́ ní òwú ọgbọ́ tó ń mérí tó ń mérí kẹ́kẹ́ wọn gbádùn ẹ̀ wọ́n bá ọyọ́ wọ́n mọ̀ pé ah, àlùjẹ̀ ń bẹ lára rẹ̀ bákan náà tó bá jẹ́ pé gbogbo wọn bá ti lùlù bì gbìgbì yálà ìlú èyí tó jójú ayé ni àbí wọ́n ti ká ibi tó ọba fi ń gbọ́ ni wọ́n ló ti máa mẹ́rí kéèkèé ló ti máa sọ ló ti máa mìíra ọmọ pé bàbá ìyá ìjẹ̀lú ń bẹ lára rẹ̀ ọbẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ jo orí rẹ̀ sàn jo ọ̀fẹ́ jo mí ọ̀fẹ́ ọmọ fi mí gbàgbé ó súnmọ́ kò ti lálejò náà bákan náà tọ́bẹ̀ ṣe jẹ́pọ̀ fi bára rẹ tó ṣe gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí máa ń wọ̀ ọkọ̀ ṣe nǹkan lófìlófì lófìlófì ni máa ń wọ̀ ọkọ̀ ṣe nǹkan yẹni pé tọba fẹ́ mú mi tọ́ bá ní ọkọ̀ wọ̀ tó mú èrò ọlọ́run jàre ṣùgbọ́n tọba lọ́wọ́ sí pàà ọgbàdùn ẹ̀ gbádùn mi ìrìnàwó lọ́wọ́ tó aláwọ̀ afọ́ ẹ̀pọ̀ jàre ọmọ àlùjànnú ń bẹ lára rẹ̀ bákan náà tó bá kíyèsí rẹ̀ tó ṣe pé gbogbo oorun tó ń sùn àlákàlà pọ̀ ikọ̀ ọba rẹ̀ lórí òkè ọba rẹ̀ nínú odò ọba rẹ̀ kéégún ọmọ alẹ́ ọ tàbí ọba rẹ̀ kó ṣe pé ọmọ ajẹbo oríta ń gbogbo ògbà wípọ̀ dáàrí ẹgbẹ́ ìṣẹ́kẹ́ta ń lé ọlójú rẹ̀ ọmọ pé ó súnmọ́ àlùjànnú ń lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tọrọ wọn bá rí báyìí ọ̀rọ̀ wọn mẹ́rẹ̀ ọ̀ ọ̀rẹ́ ní ẹbá ti ṣe mùsùlùmí ọ̀ ìwọ̀n tó ṣe òun ju èyí tàwọn èyí lọ ẹni tí ọba ìṣe jẹ́ mùsùlùmí àtẹ́wò ńlá lọ́báhùn tó ti kọ́ nìkan ni ọ́lá ṣùgbọ́n tó wáyé bọ́bá jẹ́ mùsùlùmí irú àwọn àtẹ́wò yìí wá bá ò ní ìdìbọn gbalẹ̀ babaláwo lọ ó sì ní ìdìbọn gbalẹ̀ olóògùn kẹkálá ìwọ̀n tó ṣe bẹ́ẹ̀ sí ni a ń bẹ lọ́wọ́ba ọlọ́mọba lẹ́kọ́lá kó jábọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ ṣàìtọ́ a ń bẹ lọ́wọ́ba ọlọ́mọba lẹ́kọ́lá ó ti wá lẹ́ni àlùjẹ́nà kọ́má ti wá lẹ́ni iná o a ń bẹ lọ́wọ́ba ọlọ́mọba lẹ́kọ́lá kọ́má fún ṣàìtọ́ kọ́má fún láyọ̀yọ̀ ló léwa lórí a sì ń bẹ lọ́wọ́ kọ́lọ́mọba kọ́má ti àwọn tí pé wọn ò ṣe Islam kọ́má ti wọn lẹ́jọ́ máa dùn léwa lórí gẹ́gẹ́ bọ́lọ́mọba ìsọ fún àpẹẹrẹ Ọlọ́run dákùn má jẹ́ káwọn kèfèrè yóò máa yọ̀ léwa lórí má jẹ́ kínú wọn máa dùn léwa lórí Ọlọ́run bẹ̀dá fún mọ́jú kíṣà àwọn òkèfè rí, mọ́jú wọn wá ní gbé ìgbà lé wa lórí. Ya máa borí wọn já jẹjà, májọ̀ṣẹ́ òjò wá, dáidái, iṣẹ́ tàbí bá bàbá ìsàtí ò, òótá ti dákùn bá bàbá ìsàtí ò, májọ̀dá nǹkan tó rí jẹ ò, májọ̀dá nǹkan tó rí mọ́ ò, májọ̀dá nǹkan tó rí náà ò, gbogbo bá mi sáré lóòdò, bá sáré lóòdò, Ọlọ́run, dákùn májọ kíṣà ìtọ́nà ọkáwà, májọ kíṣà ìtọ́nà ọkáwà, ya